إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الحديث كتاب الله وخير الهدي بمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala àtọ̀rọ̀ salatu fún ọ̀nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam insha Allah èyí tí a máa gbéyàwó òun náà ni tọ́píkì tí a rí lórí screen our manhaj differs from theirs ìlànà wa ó yàtọ̀ sí ìlànà wọn gbólóhùn yìí gbólóhùn tí Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n sọ ní Silsilatul Huda 652 uh, nígbàtí Sheikh Mashur Hassan al-Salman hafizahullahu ta'ala tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ nípa àwọn الإخوان المسلمون فتكجلا أواتي و جبي ولوري و سبادل فشيك الألباني عليه رحمة الله هو فيسي فورو واني جزاك الله خيرا على هذا البيان الذي حقيقة يعبر عن أفراد الإخوان المسلمين المتكتلين تحت هذا الاسم wọ́n ní kọ́lọ́wọ́n bá kó bá ń sẹ́yìn lẹ́sàn dáadáa lórí àlàyé tí ó ṣe àlàyé tó ṣe pé tàbá ní káwò ní tìtòótọ́ ó ń sọ fún wa nípa àwọn individuals nínú àwọn Ikhwanul Muslimin almutakatirin tahta hadha al-ism àwọn akọ́kọ́ra wọn jọ sí abí orúkọ yìí وني وأنا بفضل الله عز وجل أعرف هذه الحقيقة وني الولا لون مما أتاكين سوي ولذلك وأنا في دمشق وني تولي لي واني دمشق يعني سوريا كنت كما ألمحت قبل دقائق أني كنت مع الإخوان المسلمين wọ́n ní gẹ́gẹ́ bí mo ṣe tọ́ka àbí bí o ṣe sọ lẹ́ẹ̀kan ni wọ́n ní kuntu ma'a al-ikhwan al-muslimin mo ń bẹ pẹ̀lú àwọn al-ikhwan al-muslimin hunaka fi Dimashq that is àwọn al-ikhwan tó ń bẹ ní Damascus wa ka'anni wahidun minhum ẹni tó bá ń rí mi yóò rò pé ìkan wọn ni mo jẹ́ that is pé mi gan fúnra mi mo ní membership membership kàdí àwọn àgbọ̀nù mùsùlùmí haibu yàtàwà hamul jumhur èyí tó ṣe wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n máa lérò lè kẹsìrẹ̀ ti mú kà látọ̀ ti ìyáwó nítorí pé mo máa ń bá wọn ṣe pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmú sọ̀hábá ti ìyáhùn بكنا ممن باوني حتى في رحلات إلى بعض القرى أما جون شيري أجو لو سي أون فيليجيس كوكاني وبعض الجبال أما جون شيري أجو لو سي أوكي كوكا وتحت المخيمات فكنا لابي أون كامس التي كنا نبيت معهم فيها ليالي zawati al-adad àwọn camps tó ṣe pé a máa ń súnbẹ̀ pẹ̀lú wọn ní àwọn ọjọ́ gbọ́rọ̀ lẹ́yìn anna fihim isti'dadan li taqabbul da'wati al-haq wọ́n ní nǹkan mo fà á mo fi ń ṣe léyò ni pé mo mọ̀ wípé preparation bẹ fún wọn láti gbadáwà òdodo da'wati al-kitab wa sunnah da'wa al هكنا وأنا كنت ولا أزال أقول وأنا ممنصة ميدة مية مية لأني توشي كوش نصو إن جماعة الإخوان المسلمين إكي أوان جماعة الإخوان المسلمون هم يؤيئون افرادهم لتقبل دعوة السلفية وأن بريبيا وأن ممبرز وأن àwọn individuals wọn wọ́n prepare wọn láti lè gba dáwà sàràfíyà amahun ṣùgbọ́n àwọn tí wọ́n kàtí sàwọn olórí wọn ni láyẹ̀ tó ti rú na àyù hákìkọ́ àrí ìdáwà fi ṣòfò fìhìm dáwà yìí wọ́n lè actualize ẹ̀ nínú sáfún wọn لأنهم تبنوا منهجا قائما على ما يسمى أو يمكن أن يسمى بالتكتيل والتجميل torí wípé mọ́náàdì tí àwọn mú ní ọ̀nà òní mọ́náàdì kákan máa kó àwọn èèyàn jọ amma nahnu ẹ̀wáráwà ma'ashara salafiyin àwàtà jẹ́ salafiyun famanhajuna ala khilafi manhaj ikhwan muslimin mọ́náàdì ti tiwa ó yàtọ̀ sí mọ́náàdì àwọn al-ikhwan muslimun wa min huna ya'sul khilaf bíbáyé ni dífẹ́ǹsì wa ti máa ń ṣẹlẹ̀ نحن منهجنا يقوم على قاعدة ثقف ثم كتب wọ́n ní àwọn tiwa mọ́nájú ti tiwa ẹni tó dóolé lórí òun ni pé kó àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn fún makati lẹ́yìn ẹni máa kó wọn jọ tàbí àwọn tó bá ń kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn tó ń gbà fún ẹ tó ń gbà fún ibẹ̀ ni orí ìlú ọmọ kó wọn jọ sí wọ́n ní mọ́nájú ti tiwa nìyẹn khilafan lahum yàtọ̀ sí títí wọn haifu kọ́mọ takatuluhum ala asaf katil thumma sakif wọ́n ní àkójọpọ̀ títí wọn in tó dúró lórí ẹṣẹ́ àmọ́ kọ́ àwọn èèyàn jẹ́ mọ́ kó wọn jọ ẹ bá ti kó wọn jọ ẹ wá kó wọn ní tẹ́ẹ̀fẹ́ kó wọn thumma la saqafa iṣẹ́ padà wá parí ẹni pé ìtafẹ́ kọ́ wọn náà wọn ní padà rí wọn kọ́ walidhalika kana as-su'al as-sabiq مضى على الإخوان المسلمين نحو سبعين سنة ونعوى الإخوان المسلمون إن كان 70 years لوتي لوريوا وهم في ثقافتهم ومعرفتهم بالإسلام كعقيدة كأحكام كأخلاق وسلوك لا يزالون كما كانوا من قبل ونسمتي يزت لوريوا طبعا كوا عقيدة tabaníkàwò ìwà wọn tabaníkàwò àwọn ìdájọ́ ẹ̀sìn tabaníkàwò ìṣesí wọn bọ́n ṣe wà tẹ́lẹ̀ náà na ṣe wà li'annahum la yu'nawna bi thaqafati al-islamiyya torí pé tó jẹ́ ẹ̀kọ́ ìsìláàmù wọn níkàkún fún bí àmàtì generally speaking fọ́bùlán illa ka afrod ṣùgbọ́n tàbá ní káwọ àwọn èèyàn kọ̀ọ̀kan nú wọn ó tẹ́ sí wọ́n ní a lè rá wọn tó ṣe pé wọ́n ní ọfà wọ́n á náà tẹ́kálẹ̀ mú àjẹmáà wọ́n ní tí mò ń sọ̀rọ̀ sí mò ń sọ̀rọ̀ nípa jẹ̀máà wọn o wọ́n àmánhajì mò ń sọ̀rọ̀ nípa mánájú wọn mánájú wọn ẹ̀ṣá pàwọn èèyàn jọ ní at the end of the day wọn ni wọn kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn gidi wọn nírí wọn kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn gidi ṣùgbọ́n mẹ́nájú ti tiwa ṣíkà albani alẹ́ rahmatullah ọ̀nà sílẹ̀ yìí owó ní pé ẹkọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn gidi orí ìyẹn lẹ ẹkọ́ àwọn èèyàn jọ lé lórí so ṣíkà albani tẹ̀síwájú wọ́n ní fadlan an yahtammu bi sakafati islamiyya sahiha kama àti sọ pé wọ́n ní kàkún fún ẹ̀kọ́ ẹ̀sìn èyí tó lálàáfíà ni wọ́n ní zálìkà náà ìgbà tí mo fi máa ń lọ pẹ̀lú wọn nígbàtí a wà ní Damascus nìyẹn Dimashq wọ́n ní mo rí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá fi jama'ati ikhwan muslimin láàrin àwọn jama'ati ikhwan muslimin hunaka fi Dimashq asham wa nafa Allahu bi hadhihi da'wa ma sha'a an yanfa ọlọ́wọ́ bá ní kí dáwà mi kó ṣe àǹfààní ونفع الله بأذي دعوتي ما شاء ينفع وكبار شخصياتهم وبعض لا يزال في قيد الحياة وني ní àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà wọn ní وبعضهم آه، لا يزال في قيد الحياة منهم مثلا ونرى yára عصام العطار عصام العطار ونرى lára àwọn إخوان المسلمون بنيانه الذي كان سنينا معينة رئيس الإخوان المسلمين في سوريا وني إصاب العطاري فهو بكا فتو أجولوا جولوري أوان الإخوان المسلمون من سوريا وكان من الذين يحضرون الدروس من يرى ما تمنوا ولوه lára àwọn tó máa wá sí lẹ́kṣọ́ àwọn òun ló wà hunaka fọwọ́ min haitu saqafatul islamiyya onítàbá ní ká wo in tó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn fọwọ́ salafi yìí akídà wọ́n ní akídà rẹ̀ ní akídà salafi ni akídà salafi òun ni akídà lakin la yazalu manhajuhu manhaja ikhwani muslimin ṣùgbọ́n manájú rẹ̀ ní manájú àwọn ikhwan muslimun òun ni manájú rẹ̀ والفرق بين منهجنا ومنهجهم وني يتطم بلان منهج تتواتي تتوا منهجنا علمي منهج تتوا أوني شكل روما ومنهجهم حزبي منهج تتوا أوني كشا كراجو كدا فتلة فهم يحصون على التجميع ما لا نحرس نحن عليه أو كشا ما كون يجو كما كون يجو لهو after ìyẹ́dẹ̀ ní kò ń ṣe táwọn ṣojú òkòrò ń parẹ̀ wọ́n náà hùn náà hàrífọ́ alàtàkìf àwọn ìtawọ̀ àwọn àfta ní kákọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ màálá ya hàrísú náà alẹ́ yìí àwọn òwò àfta kákọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ìyẹn ẹ̀kọ́ ẹ̀sìn tó yanjú lidálìkà fọ́ omkọ̀d àwùjọ́nu faraza ní wáhid mithli wọ́n látara pé wọ́n ní kàkó fún pé kákọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn tó yanjú ni wọ́n ṣí àyè ilẹ̀ fún rẹ̀ ni أن يعمل معه في حدود الثقافات الإسلامية الصحية لا تشيشك بالموا ni òǹdíwọ̀n in tó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó yanjú tó lálàáfíà wà ní dálíkà kún tó máa hun wọ́n nítorí lẹ́yìn mú ń bẹ pẹ̀lú wọn ka an ni wáhidun nínú ẹni tó bá rí yóò rò pé ìkùnwá mìíràn kazalika indama ji'tu ila huna ila amman bákan náà ìgbà tí mo wá sí ayé yìí ní amman náà eléyìí tí a ń kà fún wa yìí a ní silsilatul huda wan nur audio 652 òní tí a ń kà yìí ní audio 652 òní tá ń kà yìí tí ṣe kalbani ti sọ pé mẹ́nà jù wáyàtọ̀ sí mẹ́nà jù wọn so ìsọ́bùn àtọ́rù tí Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n dárúkọ yìí òun ló jẹ́ al-murakibu thani fún àwọn Ikhwan Muslimun ní ìlú Syria ẹni tó jẹ́ al-murakibu al-awwal òun náà ni Mustapha Sibai ipa àwọn èèyàn ó gba ẹ̀kọ́ asambanna tí wọ́n ta afára pẹ̀lú asambanna Mustapha Sibai lára àwọn tákọ̀kọ́ ta afárá pẹ̀lú ẹ̀ ní ìlú Syria lọ́wọ́ tó jẹ́ pé ẹni tán fi ṣe mọ̀rọ́kìlù àti ibi olórí wọn ní ìlú Syria òun lẹ́ni àkọ́kọ́ nígbàtí Mustapha Sibai tó kú ní nǹkan bí 1964 òun ni Isam al-Attar òun ló gbà lọ́wọ́ rẹ̀ Isam al-Attar gẹ́gẹ́ bí Sheikh Albani ṣe sọ ìwọ́n ló máa attend lecture wọn so lára àwọn students Sheikh Al-Albani ni a rí pé Sheikh Al-Albani sọ wípé tàwa ní káwọ àkídà rẹ̀ ní níbi bí àwọn alasmọ́wà sífàtì ní kọ́bàrì àti bí ẹ̀bẹ́ lọ ní sàràfì ní ṣùgbọ́n tàwa ní káwọ mọ́nájú rẹ̀ so nípa ká kọ́ bẹ́ẹ̀ ni ìkọ́wọ̀ èèyàn jọ kákàmọ́ kọ́wọ̀ èèyàn jọ ní láì sí ẹ̀kọ́ ẹ̀sìn tó yanjú àwọn ìpánu ni wọ́n ní ibẹ̀ kódà sí tó bí ìkọ́wọ̀ èèyàn jọ láì sí ẹ̀kọ́ ẹ̀sìn tó yanjú ju ọ̀rọ̀ ìtoríbọ òṣèlú lọ gẹ́gẹ́ bá a ṣe máa kà fún wa níbi ọ̀rọ̀ asọ̀nbánà gẹ́gẹ́ bí a ṣe máa kà fún wa nínú ọ̀rọ̀ Hassan Banna so uh, Sheikh Al-Albani alayhi rahmatullah in tí àwọn dúólé lórí orin tí a ń kájáde yìí manájú wa yàtọ̀ títí àwọn Ikhwan Muslimun manájú títí wa ó ní ṣe pẹ̀lú kápáwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn gidi manájú ti tí wọ́n ó ní ṣe pẹ̀lú kákó àwọn èèyàn jọ òní manájú ti tí wọ́n kákó àwọn èèyàn jọ òní manájú àwọn alùpàá mùsùlùmí nítorí kíni nítorí òṣèlú ìtàwọn wa afghan yẹn a ní ìsọ́bùl àpọ̀ ó ṣì ń bẹ láyé nìsín ẹni tá à ń sọ yìí should around nǹkan bí 96 years old nìsín idea about because in bí 1927 or so òní wọ́n bí òlẹ́n tó jẹ́ al-murakibu thani fún àwọn al-ikhwan muslimun ní ìlú syria náà káwo ẹni tá ló súnmọ́ sheik al-albani sheik al-albani gan fúnra wọn sọ ipe salafiyul àkídà ni ṣùgbọ́n manájú ẹni manájú ikhwan ni so níbi ọ̀rọ̀ al-asma wa sifat ọ̀rọ̀ kádàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in tí a máa sọ yóò jẹ́ nǹkan tí ó gbádùn ṣùgbọ́n lẹ́yìn tó wà typical of òun kò ṣe nǹkan náà la máa sọ nípa ẹni tó bá jẹ́ ìkọ̀wà nínú Egypt ẹni tó jẹ́ ìkọ̀wà nínú Egypt nísìn tó ó lè jẹ́ pé òun àṣàrí ìlàkílà ní Egypt ẹni tó jẹ́ ìkọ̀wà ní wù ní Syria tàǹsọ̀ yìí náà ni torí pé ẹni yìí ní káàpù tó ń bí lọ́ngì sí ni torí pé ìgbà tó wù gba ìjó lórí lọ́wọ́ Mustapha Sibai lẹ́yìn ikú Mustapha Sibai ó ṣe wọ nǹkan bí 1972 or thereabout kó tó di pé Abdul Fattah kí ẹ̀ tó wá gbà lọ́wọ́ rẹ̀ in fact wọ́n ti ẹ̀yọ Mustapha wọ́n yọ ẹ̀ṣọ́mùlà àtọ́rù yìí wọ́n yọ kúrò ní tó fi fi àfàtàbù húdà tán fi fi sí àfàtàbù húdà ẹni tá ń sọ yìí stúdẹ́ǹtì afáàtàn pé ní zaidu kawsari zaidu kawsari àgbà oníbídíà ni àgbà oníbídíà òní zaidu kawsari bẹ́ẹ̀ náà ni àfàtàbù húdà yìí òun àti Sheikh Albani wọn ràn lè mọ̀ torí pé ẹni yìí ni ó padà kúrò ní Syria náà tó ń ná lọ lecture Saudi pẹ̀lú láwọn nǹkan míì tó padà ń ṣe kìíní tó fi ń hàn ó láwọn defense tó ń ṣe fún zari kautari tó ń ṣe afá rẹ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókílá fẹ́ ló ń délé yìí ó ní wípé alikwal muslimun ní la tajma'uhum aqidatun wahida akílà wọn ṣe ọ̀kan eléyìí lè jẹ́ súfí kó jẹ́ àṣàrí ilé jẹ́ sàlàfíyùlá àkídá torí kó mí ṣùpọ̀mọ̀ bá wọn Sheikh Al-Albani alayhi rahmatullah àti bẹ́ẹ̀ lọ in fact Sheikh Al-Albani inú àwọn audios wọn ní wọ́n sọ wọ́n ní fíkù súnnà tó ń ṣe tíra sẹ́t kúdùbù wọ́n ní sọ́rí sẹ́t sábìk lára àwọn tó súnmọ́ Hasan Banna pẹ̀lú gbogbo yẹn náà ní tíra rẹ̀ sí kú súnà tó ṣe yẹn àwọn ìkwánù táwọn ń bẹ ní àwọn ààyè kan ní Syria wọ́n máa ń wọ́nù ìgbésí tíra yẹn wọ́n ní tíra àwọn wàhábí yìí torí pé ìyẹn tako kí ni mọ́bí àbí tí àwọn gbèrú ń bẹ yẹn sọ wọ́n ní tíra yẹn tíra wàhábí ni tó ń bó pẹ́ni tó ṣe lára àwọn kíni lára àwọn hàwárí yìí asari banina lára àwọn tó close mọ́ asan banna pẹ́kipẹ́ki òun ni so àkídà àwọn alikwani muslimun àkídà àwọn òkè ṣe ọ̀kan náà in tó jọ wọ́n lógún jù ní káṣà kọ àwọn èèyàn jọ nítorí tí à ń lé òun náà ni ilé òṣèlú ìfẹ́ wọ̀pọ̀ agbára so torí náà Sheikh al alayhi rahmatullah wọ́n fi rin ilẹ̀ níbi nǹkan tá a kà yìí nìyí ó dẹ̀ mú àpèjúwe ọmọ tí ń wọ́n wá tó ṣe pé ìkọ́ ní ṣùgbọ́n máa attend the lectures àwọn látara ẹ̀ ní ó wà influenced pẹ̀lú akida sàlàfíà délẹ́bù kan yìí délẹ́bù kan bákan náà ẹni tá ń sọ ìta pè ní ìsọmìlà àtọ́rù òun náà influence àwọn èèyàn kan lára wọn tó influence lẹ́ni tó ń pè ní Muhammad Surur Zainul Abidin Muhammad Surur Zainul Abidin lára àwọn èèyàn tó ṣe wípé ó wà influenced uh, pẹ̀lú ìṣọ́mùlà àtọ́rùn-ún Surur Zainul Abidin ó padà kúrò ní Syria ní 1965 lòun kúrò ń tó gba Saudi lọ ibi tó kọ́kọ́ dé sí Saudi òun náà ní haini so lẹ́yìn yẹn ni ó lọ Buraida lẹ́yìn Buraida ni ó lọ sí àfá ayé tá a sọ yìí amọ̀pálẹ́ ní ní kí ni orí pàṣẹ láfíyà lára látara ìsọ́nù àtọ́rù tí ó yìí jùmọ̀ dáadáa ìsọ́mùlà àtọ́rù dẹ́ ìkúrúzù wọn ṣe kàlà albani alẹ́ rahmatulá gẹ́gẹ́ bí ṣe gìnà ṣe sọ sẹ́gbà tí òun dé saudi yìí ní kọsíìnì that is boreda ara kọsíìnì ó tún mí ti èèyàn kan tí wọ́n pè ní abdulrahman adelsari ẹni yìí òun náà ó ti ní ìsìkáàpù pẹ̀lú àwọn ìpanu nítorí pé láti nǹkan bí 50s làwọn ìkwánu ti ń sá kúrò ní Egypt láti lè fi avoid the persecution of Jamal Abdel Nasir. lára àwọn tó kọ́kọ́ sá kúrò òní tó ń pè ní Mannaw Khalil al-Qattan Mannaw al-Qattan ẹni ó sá kúrò ní Egypt wá sí Saudi wọ́n wẹ́kọ̀mù ẹ̀ torí pé ìgbà ẹni ìjọba Saudi àwọn rí ìjọba Jamal Abdel Nasir, gẹ́gẹ́ bíi ìjọba tó ń pèpè sí intermọ̀ sí communism fẹ́rẹ̀ gbà pé ilé ìwà against Islam tí wọ́n rí àwọn àlìkọ́n mùsùlùmí lẹ́ni tó ṣe wípé àwọn ń pèpè sí Islam wọ́n ṣe rí nìyẹn fẹ́rẹ̀ ń persecute so ó dáa káwọn fún àwọn ẹni wọ̀nyí ní asylum tó bá wá sẹ́ńgbà tó di pé wọ́n padà wá sí Saudi wọ́n fún wọn ní asylum so lára wọn ẹni tó kọ́ lọ síbẹ̀ onímọ̀náwó ìkọ̀tọ́ ni sọmọ̀náwó ìkọ̀tọ́ yìí ó ń lẹ́kṣọ̀ ní àwọn almahaidin ilmiya from there wọ́n upgrade there ó di pé lẹ́kṣọ̀ ní jamiat imam from there ó di pé ó supervise àwọn doctorate thesis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in fact almahaidin alil ìkọ̀tọ́ ibi institute wọ́n dálẹ̀ tán tí wọ́n ń train àwọn adájọ́ ó tún jẹ́ nìtàn fi ẹ́ẹ̀dì ẹ̀yìn bẹ́ẹ̀ lọkùnrin yìí ni ìkùwání ni so kí ló máa ṣe definitely ni agbin àkílẹ̀ ìkùwàníyà sí ara àwọn èèyàn Muhammad Sururu wọ́n láti Manar Cotton láti nǹkan bí 1953 ló ti dé Saudi láti nǹkan 1953 so Muhammad Surur òun débẹ̀ ní 1965 tó túnmọ̀ sí pé ó bá ń bẹ̀ sọ ẹni yìí náà ni wọ́n gba kó mọ kọ́ àwọn ọmọ ní mathematics ní àwọn almabile ilmi yìí lòun náà ti kọ́ mathematics kọ́ látara rẹ̀ ní ó ń ju àwọn oró ìkwàníyà ó jù sí wọn lára lára àwọn ọmọ tó ṣe wípé wọ́n kéwú wọ́n kọ́ ẹ̀kọ́ ti ní lára rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lára wọn náà ni Salman al-Auda èyí tó ń bẹ lẹ́wọ̀n nísìn dára àwọn tó ṣe pé ó ta afárá pẹ̀lú ẹ̀ náà làwọn èèyàn bí safol awali àwọn wọ̀nyí ni wọ́n ta afárá pẹ̀lú Muhammad Surur wọ́n ta afárá pẹ̀lú ẹ̀ so ìgbà nǹkan tó ti jẹ lára àrífà ẹ̀tẹ́lẹ̀ tó ṣe ìfọ́mùlà àtọ̀ ọ̀tá ló ṣe ń bẹ láyé nìsín ó ti dàgbà òun náà ti wọ nǹkan bí i 96 97 or so ìwọ̀nba nǹkan tó ti jẹ́ lára afá rẹ̀ tẹ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ inclination sínú sàlàfíà ni pẹ̀lú ìtọ́ngbẹ́bọ̀ wá ní harakiya èyí tí wọ́n gbà lára sanbanna ìfọ́mùlù àtọ́r ó gbà kí ní harakiya lára sanbanna gbà lára àwọn tó jáwọn leaders ìkwan ní Egypt òun náà pọ̀ sára mọ́sùrúrù màmá sùrúrù gbé lọ sí Saudi ó tún mí ti Sheikh Abdulrahman Adawsari tó ṣe pín yẹn náà ní òun náà ní sympathy fún àwọn Ikhwan so wọ́n wá influence ara wọn Adawsari òun náà tún pọ̀ mọ́ àkídà fàlàfíà ó pọ̀ sára Muhammad Zainul Abidin bẹ́ẹ̀ ni kí ni harakiya àwọn yẹn àwọn náà fi sára sheik abdulrahman dawsa wọ́n fi sára rẹ̀ so táyà wá ń bèèrè bóò ni sùrùríyà bóò ló ṣe bẹ̀rẹ̀ ní saudi bó ṣe bẹ̀rẹ̀ nìyí na manáwó kọtùmọ́n òun ránṣẹ́ tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń fi àwọn nǹkan wọ̀nyí nílẹ̀ ní àwọn ìjàmíàtù sùrùríyà tí wọ́n gbé lọ káàkiri very respected person òun yẹn nìyí ní àsìkò tá à ń sọ yìí tó ti padà dé lẹ́bù kan tó ṣe pé gẹ́gẹ́ bí ó ṣe hàn níbi ìntàvíù tí wọ́n ṣe fún Muhammad Surur mo ti post kiri yìí ìyẹn ìntàvíù tí Azam yìí tó ṣe fún ìṣù padà wà láàrin Muhammad Surur àti manawul Qattan manawul Qattan ó ṣe bí wọ́n ṣe lé Muhammad Surur wọ́n ṣe lé kúrò Saudi manawul Qattan ó ṣe bí wọ́n ṣe lé Muhammad Surur kúrò Saudi Muhammad Surur gẹ́gẹ́ fúnra ẹ̀ ló sọ eléyìí níbi ìtàbí tó òun àti Azam Tamimi tí wọ́n jọ ṣe òun gangan ló sọ ọ̀rọ̀ yẹn nípẹ́ni tó ṣe mọ́ṣe léhùn kúrò ní Saudi òní létà àwọn kan padà sọ fún nínú àwọn tí wọ́n sún mọ́ ìjọba ni nípẹ́ni tó ní kárí òun ní ẹni yìí ni so ló fi jẹ́ pé òun padà kúrò ní Saudi tí ó padà ní nǹkan ní 1973 ọ̀sùn nǹkan bí ọdún mẹ́jọ ló lóun Saudi from 65 to 73 kó tó di pé ó wà lọ Kuwait so Kuwait yẹn ó wà ń bẹ́ẹ̀ tó tún ṣe kíni tó tún fi àwọn nǹkan wáyẹn nílẹ̀ so ló jẹ́ pé ọ̀rọ̀ Sururiya Muhammad Surur gan fún rẹ̀ ó gbà pé tajar ni ó gbà pé kíni fíkù ni ìròrí kan ni gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nù tàbí tí òun náà ṣe bákan náà Muhammad Saghir òun náà fi rinlẹ̀ ebi àmọ́ iye ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tabalá àwọn àfà à ń sọ àwọn tó ẹkún wà ní 65 close to 70 àwọn tó wà lẹ́bù wọ́n àwọn sáfàrà àwárí Salman Auda tó ṣe pé kí ni wọ́n ta atfara pẹ̀lú ilé ẹni tí wọ́n ta atfara pẹ̀lú ẹ̀ àmọ́ iye wọn òun náà sọ ìpésòrò rí à kó ń bẹ sọ́kọ́ máa sọ pé sùúrù rí àwọn Saudi kò ń ṣe pé àwọn èèyàn fi parọ́ mọ́ wọn kọ́ àwọn gẹ́gẹ́ fúnra wọn wọ́n acknowledge eléyìí hatta Yusuf Qaradawi o acknowledge eléyìí náà mo post ẹ̀ ní nǹkan bí mo post nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni ah, yóò wù mí láti kájáde ni alkarbawi ó ń sọ nínú tí ó rẹ̀ ummatuna bayna qarnayn ó ń sọ̀rọ̀ nǹkan àwọn salafiyun ó ní wa minhum salafiyun aljudud ó ní lára wọn àwọn náà ni as-salafiyun aljudud àwọn salafi tuntun alladhina yusammihim ba'du an-nas as-sururiyyin àwọn sáláfì tuntun táwọn míì máa ń pè ní sùúrì yóò nù alkarbawi ọ̀nà ṣe léyìí nínú tíra rẹ̀ ummatuna bayna qarnayn wa minhum as-salafiyyun lára wọn ni as-salafiyyun al-judud àwọn sáláfì tuntun alladhina yusammihim ba'du an-nas sururiyyin àwọn tó ṣe pé àwọn míì máa ń pè ní sùúrì yóò nù وهم الذين اهتموا للجانب السياسي على وتشريطه wọ́n ní kàkún fún agbègbè politics mal janibi akọ́dí pẹ̀lú agbègbè àkídà àríkàtí kọ̀dọ̀rí sọ asalafi yunus judud àwọn salafi tuntun làwọn tó ṣe pé kí ni àwọn mímọ̀ ń pè ní sòrórí yóò ní وهم الذين تهموا الجانب السياسي àwọn ni wọ́n ní kàkún fún agbègbè politics mal janibi akadi pẹ̀lú agbègbè àkídà tàbí méjèèjì ni wọ́n ṣe kí ni wọ́n papọ̀ agbègbè àkídà wọ́n di imú agbègbè politics náà wọ́n di imú wọ́n láwọn mídíà máa ń pè wọ́n ní kí ni àsòrò rèé yóò nù kọ̀dọ̀ ìgbọ̀ngàn fún rẹ̀ pè wọ́n ní kí ni asalafi yunel julud so ló jẹ́ pé àwọn ọmọ tí wọ́n mọ̀ ń sọ yí pé 1990 tani sọ́láfi 1990 tí ò bá kí ń ṣe àwọn wọ̀nyí èmi ò kọ́ ni ó sọ́láfi tani ni ó sọ́láfi àwọn wọ̀nyí náà ni torí pé àwọn ni wọ́n ní ìtìmọ̀ ìkàkún ìṣàkólé kan fún ọ̀rọ̀ politics tẹ́lẹ̀ ní ìṣàkólé kan fún ọ̀rọ̀ àkídà that is ọ̀rọ̀ pàṣmọ́wà sífọ́àtì ọ̀rọ̀ ń pa alqadar ọ̀rọ̀ ń pa al-iman àwọn kan wọ̀nyí ẹ̀rí pé àwọn sọ́fọ́ àwárí ni wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ pé lára àwọn tíra tó fi dájú nípa àṣáírà tó expose àwọn àṣáírà òní tíra sọ́fọ́ àwárí kan tó kọ́ nípa àwọn àṣáírà atẹ́ṣẹ́ kí wọ́n ṣe ní ààrẹ rahmatullah nínú lè kọ́wàá bá bil maftu wọ́n ṣe ìṣára àti tíra ẹgbẹ́ tíra tó dáa kí la fẹ́ ló ń lè léwo ni pé ọ̀rọ̀ àkídà wọ́n kà fún ní apá kan bákan náà sọ́rọ̀ àwárí tó kọ tíra kan ní zọ́yìnrà tó lè ìrìṣà fi fífi ìsìláàmì inú tíra ẹ̀rọ ti pé ṣe kàlùbárí múrjíìnì ó sọ̀rọ̀ nípa ìyẹn náà ni ṣe ṣáré àkídà tàhàwíyà ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọ̀rọ̀ politics yóò máa discuss sọkọ̀dọ́rí sọ́nù tíra rẹ̀ ni ummatuna bayna qarnayn ipe wà nínú usalafiyyun al-judud lára wọn ni àwọn sọ́láfí tuntun alladhina yusammihim ba'du an-nasi sururiyyin táwọn kan pè ní sururiyyun wa hum alladhina ihtammu lil-janib as-siyasi aláwọ̀dọ́sẹ̀kún ní kàkún fún agbègbè siyasa politics ma al-janib al-aqdi pẹ̀lú agbègbè àkídà ونقد الأوضاع الأعمة المحليه والدولية لكن conditions في general conditions إيه في local يعني international وشي كريتيك يعني وصورهم طارق وعبد صور international politics أتبقى بيلو وكان له موقف من دخول الأمريكان إلى المنطقة وني بأمريكا وشي هو area بيه وصورهم طارق eléyìí ni Salafia 1990 tí wọ́n sọ gẹ́gẹ́ bí kọ̀rọ̀bọ̀lú náà ṣe fi rìn lẹ̀ pé wọ́n ní mokif ní pàbá amẹ́ríkà ṣe wá wọ̀ bẹ̀rẹ̀ 1990 ní àti ìsìn ní àsìkò gbáyẹ́ fi harbi khalij ní àsìkò gulf war àwọn ni wọ́n fi ìhìn ulama ó ń bẹnu àwọn àtàwọn collars lahum waznuhum tó ṣe pé wọn náà ní wéètì títí wọn mithlun mashayikh gẹ́gẹ́ bí àwọn mashayikh tá a fẹ́ dárúkọ yìí fahad salman al-auda fahad salman al-auda bákan náà wọ́n tún dárúkọ safar al-hawali bákan náà wọ́n dárúkọ aid al-qarni aid al-qarni àwọn èèyàn wọ́n máa ń mashayikh sahara bá ṣe máa ń pè àwọn àfáà tó mú ìtajú wá láti bẹ́ẹ̀ nípa àwọn àfáà yóò kú ti sùn ṣùgbọ́n pàtàkì ilé ìdé pẹ̀lú tán dé àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí ní tajú sọmọ ń kún wọn ní kí mọ̀ṣáíkú ọ̀sáhàwà àwọn àfáà tán gbé ìtajú dé so har بالجانب العقدي مع الجانب السياسي torí pé ìkwọ́nù mùsùlùmí ni ọ̀rọ̀ ká torí bó ṣèlú tẹ́ ẹ bá ti sọ pé ẹ má lọ torí bó ṣèlú ẹ ti dàdáwà wọn rú torí pé àwọn èèyàn táwọn ń kójọ ìwọ́n jẹ́ súnfí ni ó wọ àṣàrí màtùrìdí kìíní kankan ìta kó wọn jọ fún òun ni láti lọ ṣe kìíní láti rí ìbò láti rí ìbò táwọn bá contest so ló jẹ́ pé asanbanna gangan fún rẹ̀ ní ó contest ní 1942 ní ó fẹ́ contest ó tẹ́ ìsìn ṣùgbọ́n wọ́n discourage ta ló discourage ọba pẹ̀lú àwọn gẹ̀ẹ́sì ni wọ́n ní kó mọ́ contest pé kó mọ́ kó fi yẹn lẹ̀ fáwọn wọ́n mọ́ ẹ̀yẹn mọ́ ṣe dáwà títí lọ máa fún ẹ̀yìn ìrúyà láti ṣe dáwà tó juwọ́lẹ̀ fún wọn ṣùgbọ́n gbà tó di nǹkan ní 1944 ní ọ̀ṣọ́ wọ́n bá ṣe kìíní ní ó contest ni àwọn ẹ̀ wọ́n sọ fún mọ́ contest ṣùgbọ́n kò kò gbà ó para contest kọ́dẹ̀ ṣe kìíní ọmọ báwọn ṣe ń dúró dè ó fẹ́ lọ sínú parliament ní constituency Ismailiya àwọn ará Ismailiya ni wọ́n nífẹ̀ẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ dìbò fún tó ti okú wọn àrígbò bẹ́ẹ̀ làwọn mínú members wọn náà wọn náà contest ní àwọn constituencies míì ṣùgbọ́n kí náà ṣe fún wọn padà rí election yẹn eléyìí ló padà líìdì sí àwọn wàhálà tí wọ́n ń fà nínú ìlú tó padà líìdì sí wọ́n padà lọ pa adájọ́ ìyẹn tí wọ́n pè ní Kazandar bákan náà padà tó pa prime minister torí pé yẹ proscribe ẹgbẹ́ wọn nígbà tó rí pé àwọn wàhálà yìí pọ̀ ó proscribe kí ẹgbẹ́ wọn òun náà ni prime minister tí àwọn èèyàn mọ̀ dáadáa pé ń pè ní nukarashi mahmoud nukarashi so wọ́n pa hátà ahmed mahir lára àwọn prime minister tó ti lọ náà wọ́n pa torí pé ọ̀dọ́ táwọn ẹ̀bá ti rí ẹni tó ń jí ẹ̀wọ̀n ní kọ́lọ̀n kó ṣàánú wá ní àwọn kàbáyà lè ṣàfẹ́kọ̀ ẹni ṣokílafẹ́ lò ó ní pé ọ̀rọ̀ ká torí bo òṣèlú lára dáwà kí ni àwọn àríkọ́n mùsùlùmí ni in fact èyí tí ó pàtàkì púpọ̀ nu dáwà àwọn ẹni ní àyè yìí màá fẹ́ kà jáde ọ̀rọ̀ asanbanna gẹ̀gẹ̀ fún rẹ̀ tó sọ nípa ọ̀rọ̀ òṣèlú ni náà ó ní kìdíkà tí asanbanna kọ tí wọ́n pè ní mùtámárù tọ́lábàtì ìkọ́ inú ẹ̀ mo ti fẹ́ ka tí mo fẹ́ ka jáde yìí so asanbanna sọ ó ní ìgbà tó ń sọ̀rọ̀ nípa alìsìláàmù shamil islam tó wà comprehensive ó ní ana rolin ayuel ikhwan ni fokil mimba ẹ̀yin ikhwan látòrí mimba rí mò ń kéde bí kulli saraha wa wudu pẹ̀lú gbogbo clarity wa kú wà àtagbára أن الإسلام شيء غير هذا المعنى الذي أراد خصومه والأعداء من أبنائه ẹ̀yà sòrò òfin wípé ìsìláàmù kò kí ń ṣe nǹkan tó ṣe páwọn ọ̀tá rẹ̀ nínú àwọn tí wọ́n pera wọn mùsùlùmí àtàwọn míì tàbí sàwọn tán jẹ́ oníjà rẹ̀ nínú àwọn ọ̀tá àtàwọn tán pera wọn ní mùsùlùmí ibi tán ká restrict ẹ̀ sí yìí kò ń ṣe òun islam ìkọ̀ yìí lúhu bí tán fẹ́ وأن الإسلام إقوى إسلام عقيدة وعبادة عقيدة بكنا عبادة جسمي ووطن وجنسية بكنا إلوني أتي إيراني وسماحة وقوة إشاموج كروني أكبراني بكنا وخلق ومدة وثقافة وقانون ìwà ni bákan náà ẹ̀kọ́ ni òfin ni wa annal muslima mutalabun bi hukmi islamihi an yu'na bi kulli shu'uni ummati bákan náà mùsùlùmí ìntàn fẹ́ lọ́dọ̀ rẹ̀ òní kó níkà fún fún gbogbo àlámọ̀rí umma rẹ̀ wa man lam yahtamma bi amri muslimin falaysa minhum ẹni tí ò bá wá níkà kún tí ò lákòólé kan fún ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò ń ṣara wọn wọ́n atẹ́kìdù bákan náà mo dì ọkàn anna afláfana ridwanullahi alayhim ipe àwọn tán jẹ́ àwọn aṣíwájú wa kọ́lọ́ọ̀bá kọba ayọ́nu sí wọn máa fa imú lil islami ma'anin ghayra ààbà èyí tí wọ́n gbọ́yé níbi islamu náà ní ta yìí fi kanu yahkumun òun wọ́n fi ń dájọ́ wàláwú kanu yujahidun òun ni wọ́n ṣe jihadi nítorí ẹ̀ wala qawaidi kanu yata'allamun lórí àwọn principles ẹ̀ òun ni wọ́n fi ń kẹ́kọ̀ọ́ wọ́n fi hududi kanu yasirun lórí àlà rẹ̀ náà ni wọ́n fi ń rìn ni wọ́n rìn lé lórí kulli shani min shu'un min alhayati dunia ní gbogbo iju nínú àwọn iju tó ní ṣe pẹ̀lú ayétawà yìí al'amaliya tó wà pratika qabla shu'uni al-akhirati ruhiyya ṣíwájú kó tó kan ọ̀rọ̀ al-akhira tó jẹ́ titi ẹ̀mí wa rahimallahu al-khalifata al-awwala kọ́lọ̀ ọmọ kúbá wa kẹ́ àlífà àkọ́kọ́ nígbà tó ń sọ wípé laudọ́ àmì ní rẹ̀kọ́ọ̀dù ba'irin lawajatu fi kitabillah tí okùn ràkúnmí kan bá fi lè sọnù lọ́wọ́ mi màá rí nínú kíni màá rí nínú tírọ̀ ọlọ́wọ́ bá wọ́n tẹ̀síwájú ó ní ba'da hadha at-tahdid lẹ́yìn general definition yìí لمعنى الإسلام الشامل fún ìtumọ̀ ìsìláàmù tó wà comprehensive ولمعنى السياسة المجردة عن الحزبية fún ìtumọ̀ politics tó ṣe wípé àmọ́ lórí kíni lórí political party astati an akol astati an ajara fi sarahatin wọ́n ní mo lè wá kéde nísìn kí n kéde clearly bi anna al muslima ipẹ́ni tó ń jẹ́ mùsùlùmí lánìyẹ tí mà ìsìlámù hù ìsìlámù rẹ̀ létí pé o ilà ìdàkánà síyàsíyà àfi tó bá jẹ́ politician lókù bàídà nadar fi ṣùgbọ́n ummati ẹni tó ṣe pé ojú ẹ̀ jíìn nípa ọ̀rọ̀ àlùmọ̀ rẹ̀ mọ̀tánmà bí à lẹ́ni tó níkàkún fún kí ni ọ̀rọ̀ politics rayuran aleha lẹ́ni tó ṣe wípé ó ń ṣojú kòkòrò lórí rẹ̀ lẹ́ni tó ń ṣe ojú kòkòrò lórí rẹ̀ mo muhtamma biha ghayuran aliya bí ó jẹni tó ní ìkàkún fún umma tó lẹ́ni ṣojú kòkòrò lórí rẹ̀ ni wa astati kadhalika an aqul bákan náà ọni mo lè sọ wípé هذا التحديد والتجريد أمر لا يقره الإسلام وأن على كل جمعية إسلامية أن تضع في رأس برنامجها الاهتمام بشؤون أمتها السياسية وإلا كانت تحتاج في نفسها إلا أن تفهم معنى الإسلام so Hassan Banna ń sọ wípé gbogbo àwọn jàmílíà kọ̀ọ̀kan ní wọ́n gbọ́dọ̀ níkàkún fẹ́lẹ̀ yìí ká gbọ́ yí bá ṣe ṣọ̀láyé yìí otherwise ní àásọ̀ pé kí ni wọ́n tí gbọ́ ẹ̀sìn yé ìtumọ̀ alìsíláàmù àti ìṣekíní wọn àti gbọ́yé tó yẹ kán gbọ́ ìsìláàmù yé bá ṣe sọ yìí so wọ́n ní dàrú ní ayyuhal ikhwa wọ́n ní ẹ̀yin ọmọ ya ẹ jẹ́ kí n tún ṣe astẹ́rẹ́sẹ̀lú ma'akum qalilan kí n tún على قوم تعودوا أن يسمعوا دائما نغمة التفريق بين الإسلام والسياسة ó lè jẹ́ nǹkan tí ó strange fún àwọn tó ṣe pé àwọn ní pátábà wọn ń gbọ́ páwọn والذي قد يدع بعض الناس يقولون بعد انصرافنا من هذا الحفل إن جماعة الإخوان المسلمين وتركت مبادئها وخرجت على صفتها وصارت جماعة سياسية بعد أن كانت جمعية دينية ثم يذهب كل متأول في ناحية من نواحي من نواحي التأويل ملتمسا أسباب على الانقلاب في نظره. So that is uh, all announce if ọ̀rọ̀ ká torí bó òṣèlú nìyí, nǹkan tí èèyàn a gbọ́ ike almuslim lam yatimma islamuhu hatta akuna fi àfihà sọ̀rọ̀ àtàbánà eléyìí sọ́sọ́ wípé nǹkan wà lé lórí oníká kọ́ àwọn èèyàn jọ torí pé ìkọ́ àwọn èèyàn jọ ní ó jẹ́ kẹ́ rí vote anywhere in the world bí ìkwani ìkwan muslimun bọ́n ṣe rí yẹn kápá àwọn jọ eléyìí ṣe kàlà albani alayhi rahmatullah na fi kìíní a fi ní manájú wọn yàtọ̀ sí manájú wa the same thing náà ni wọ́n belong sí ìkwani yà ní bíbá yìí ni the same thing náà ni àwọn ní nǹkan mọ́nà jù wá yàtọ̀ ètò oríbo òṣèlú lára mọ́nàjì ti tí wọ́n ni ká pọ̀ àwọn èèyàn jọ ká pọ̀ lẹ́yìn ẹ̀ka tí wọ́n lọ síbi pé kọ́lọ̀ ṣòṣèlú mọ́nàjì kwani anywhere in the world hátà àwọn tí wọ́n ní àkídà tán ní àkọlé kan fún àkídà sàlàfíà nu wọn hátà àwọn yẹn ọ̀rọ̀ ká dé ipò agbára yìí ìtàn dúró lórí ni anywhere in the world in tó pa gbogbo àwọn ìkọ́ ọ̀nà pọ̀ ni eléyìí wàá jẹ́ sùfí kí í jẹ́ ṣàrí kí í jẹ́ mọ̀tìrídì kí í jẹ́ ṣírí kí í jẹ́ ìtẹ́sílí eh, ó lè jẹ́ anything ṣùgbọ́n kankan pa wọ́n pọ̀ òun náà ní kí ni àádọ́ takatún kakó ẹni jọ yìí sùn eléyìí pa wọ́n pọ̀ ni bákan náà àdùkú olùfisíyànsá káráríwọ̀n ó ṣèlú eléyìí ó pa wọn tó ló jẹ́ pé ẹni tó bá wo àwọn bíi Salman Auda sáfàrà wálé tí kọ̀rọ̀dọ̀wé dárúkọ ni a rí wípé ìtàn báwọn olórí olori yẹn ma bá wọn fa kàngbọ́n gbogbo ọgbà lórí agbára yìí ni ìmá jí àwọn ọ̀dọ́ against olórí ṣùgbọ́n wo ọ̀rọ̀ asmawa sifat sọ ó yàtọ̀ sí táwọn ìkwánù tó ń bẹ ní Egypt ó sọ ó yàtọ̀ sí táwọn ìkwánù tó ń bẹ ní Syria ó sọ àfi tó bá ta asára pẹ̀lú Sheikh Al-Albani alayhi rahmatullah tó dùkọ́ Sheikh Al-Albani tó dùkọ́ kúrò ní Syria tó dùkọ́ pé Sheikh al wọ́n gbà pa wọn ṣe lára ọ̀pọ̀lọpọ̀ wọn lára wọn ni sọ́mùlà àtọ́rù tá tó máa ń tẹ́tí wa Sheikh al lára wọn Ikhwan Muslimun ní Syria ni bákan náà bàbá tó gbajúmọ̀ dáadáa yìí tó kọ tírà lórí àkídà ah, ah, Suleiman ah, al-Ashqar Umar Suleiman al-Ashqar eh, tó gbọ́ tó kọ sísílà lórí àkídà yìí ìkan ní tawada wa tírà àkídà tó kọ ní Salafiyya ni ṣùgbọ́n bí ọ̀rọ̀ mọ́nájì yìí òun náà ni so ló fi jẹ́ pé àwọn tí wọ́n kéwú Saudi àfẹ́ntọ́lọ́n bá ṣàánú ló kù wọ́n ta afárá pẹ̀lú nǹkan bá ń bẹ̀ káwọn ń ṣerú àwọn Salman Auda ẹ láti nǹkan bíi sixty something seventy àwọn ọmọ kéékèèké gbà ń mu nísìnyí àwọn náà close to the seventy àbí nǹkan kan so over sixty òní sábàá wà ní about seventy or so ọ̀nà ti súnmọ́ bí seventy àwọn tó ń jẹ́ àwọn ọmọ kéékèèké gbà ẹ̀ nìyẹn tí wọ́n tẹ afárá pẹ̀lú àyàrò sòrúrí àwọn mínú àwọn ọmọ Saudi wọ́n tẹ afárá pẹ̀lú tàyàrò bànáyì ìyẹn ti màá náà kọ̀tọ̀ sọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ni wọ́n fi àwọn ìrí sílẹ̀ àwọn ọmọ kúrò láti Nàìjíríà náà wọ́n lọ kí àwọn kan kúrò láti Ghana lọ kí àwọn kan kúrò láti yúróòpù lọ́kẹ́ olóhùn kí ni wọ́n bá pàdé èyí tí wọ́n bá pàdé nì torí pé àwọn ẹni wọ̀nyí ni wọ́n ti fọ́ká sáwọn jàmì àti àwọn ọmọ táwọn náà rí inú àwọn ọmọ Saudi gẹ́gẹ́ ti di lecturers ń bẹ̀ tó tí yàn bá wá rẹ́ni tó jọmọ Nàìjíríà kan tó lọ kéwù Saudi tọ́lọ̀wọ̀n ọgbọ́ ò sọ pé kó lọ jọ ìní ìpà kó jẹ́ káàkiri mẹ́mbà ní tí ó dẹ̀ ta afárá pẹ̀lú ó lè mọ́gbà káàdì ṣùgbọ́n ìròrí ẹnu ọmọ ẹgbẹ́ lọ́rọ̀ lára ti tiẹ̀ náà kátorí bóṣùrù kátorí bóṣùrù ìròrí ọmọ ẹgbẹ́ lára ẹ̀ tí ìyàn bá rí ẹni tí ó fara pa nínú wọn ní wàláì àmì ọlọ́gbọ́n wà ṣùgbọ́n wọ́n kéré gan àmì dòkítọ́rù fáwọn afúnlọ́wọ́ ta'ala dòkítọ́rù sharaf àtàwọn mí bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n farapa ṣùgbọ́n gọ̀rọ̀ ló farapa ló jẹ́ pé tẹ́ ẹ bá àtáàkì Ikhwaniyya ní wọ́n jáde láti dìfẹ́ǹdì wọn ẹlòmí ò gba káàdì ó ṣùgbọ́n ta afárá pẹ̀lú kìíní ẹlòmí ilẹ̀ ní káàkiri mẹ́mbà ní káàkiri mẹ́mbà ṣùgbọ́n mọ́nà ju òjò kan kò ríṣọ̀ kan so ló jẹ́ pé àwọn ọmọ pèpè lọ sí ìbírúkọ lẹ́rẹ̀ lómi tí ó tìrìtì tíra àkídà nu wọn at the same time níta mọ àwọn ìkọ́ àwọn ọmọ kò ní filẹ̀ torí pé àtàmánà sọnù ó ní almuslim lan yatimma islamu hatta yakuna siyasiya ebe ṣe ń bẹ bí kíni mukhtamaru talabatul ikhwan المسلم لن يتم إسلامه حتى يكون سياسيا انتو لو دي سونيه fàárẹ̀ rí pé Qaradawi nígbà tí ó sọ̀rọ̀ nípa àwọn as-salafiyun al-judud táwọn kan pè ní sururiyyun táwọn mí ń pè ní kíni mashayikh as-sahwa kí nìkan tó sọ ó ní wọ́n ní kàkún fún jáníbù àkídà àti jáníbù èṣì siyasa so kí ẹ̀kọ́ máa tírìtì ọ̀rọ̀ àkídà nísìn ó tẹ́sí yóò sọ ipò jọ́wálógún àti kò jọ́wálójú rádà torí pé ìjọba ọ̀sọ́pá náà ṣe ní wọ́n tí tọrọ àkídà wọ́n rẹ̀ tó ṣe kìí wọ́n tún tọrí bó ọ̀rọ̀ òṣèlú tó encourage àwọn èèyàn wọ́n charge àwọn ọ̀dọ́ against àwọn olórí oní gbogbo wàhálà tá ní 1990 kan sọ oní wàhálà tá ní Muhammad sùúrù بكنا محمد كتب ونوت الله شبه محمد كتب ونوت الشجرة فضل الحوالي بي محمد سروش الشجرة فالمون هذا ده نايم محمد كتب والشجرة فضل الحوالي لو جاك بغير في الفكر الإسلامي رئون لو باس ورائفه English لون lecture English literature ni orientable bafun ṣùgbọ́n rápálá bonuki ní àwọn àsìkò tá à ń sọ wọ̀nyí ní ní sixties seventies sí àwọn leaders ikhwan òní wọ́n recommend ní Saudi tó pọ̀ láwọn universities hátà láwọn secondary schools wọn hátà <coughs> nínú rédíò fílìlì alkùránì Said Qutb wọn mọ́ǹkà tó wọn kà nínú rédíò ni so ikhwan ni wọ́n lu Saudi pa òun lọmọba wọ́n fi sọ wípé nǹkan ti yí padà ìgbà tí wọ́n wẹ́kọ̀mù wọn wọ́n wẹ́kọ̀mù wọn lẹ́ni tí wọ́n rí pé wọ́n persecute ṣùgbọ́n wọ́n padà rí pé kí ni àwọn ẹni wọ̀nyí gan ló wá poison ìlú àwọn against àwọn ìyàwó lórí ni wọ́n sọ tó jẹ́ pé alamiru náà ìfàárẹ̀ rahmatullah ní nǹkan bí 2002 níbi interview tí wọ́n grant uh, jarida siyasa kuwaitiya lára ń tó sọ òun ni pé àwọn ṣàánú àwọn alìkọ́ mùsùlùmí àwọn members wọn ni àwọn àfọ́ọ̀dù wọn nígbà tán persecute wọn ní Egypt burkina padà wá ṣe wọ́n padà wá fi ìwà ìmórí hàn sáwọn ó di kí wọ́n kó àwọn ọ̀dọ́ àwọn ìgbésí àwọn náà a ní ọ̀rọ̀ kátórí òṣèlú yìí ní tí wọ́n mú wọn mọ́ yìí sábà lọ wo àwọn alikwanu mùsùlùmí tán láti Egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn mi máa wà lineage níbi àwọn issues ni tẹ́fìrí mi jó ní ẹ̀lẹ́ bóbìnrin lọ́wọ́ bí kọ̀rọ̀dọ́wí ẹ̀rí tí ó sọ pé kí ni ẹ̀lẹ́ máa ṣiṣẹ́ kẹmọ ṣiṣẹ́ supermarketi tọ́tí ń tẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀bà wọn tà sí ṣe pé nǹkan tí wọ́n ń ta bẹ́ẹ̀ púpọ̀ ọmọbìnrin lè lọ sí ìmù ní níbi sọ́bjẹ́tì tẹ́ pé wọ́n bá ń ṣe ní láì borí láì ṣe kìíní iná ọmọ wẹ́ẹ̀sì àwọn fatuwa tó rọ̀ fatuwa tó rọ̀ láì sí ẹ̀rí kan gidi kan tó sọpọ̀tì ẹ̀ wọ́n lè gbọ́ mísíkì ni ẹ̀láwọn mọ́jẹ̀mú kan tí ó gbádùn kan fi nítorí àwọn kan báyìí tí àwọn olórí táwọn bá ń gbọ́ inú ọmọdún torí pé nǹkan táwọn fẹ́ gbọ́ nìyí ṣùgbọ́n bó ni wọ́n ti ní ìṣù pẹ̀lú wọn ó ní ọ̀rọ̀ ìbá wọn dúpọ̀ agbára ní táwọn olórí ti ní ìṣù pẹ̀lú wọn nìyẹn ṣùgbọ́n ẹ lọ́wọ́ fátó aṣẹ́gun báàzù nípa àwọn katakata lẹ́yìn ìbò obìnrin lọ́wọ́ ìbọn music ìṣerú àwọn katasọ̀rọ̀ yìí ẹ̀rí pé fátó àti fún ẹni kò rí ibi ti báyìí fatuwa wọn kò rí báyẹn fatuwa wọn fatuwa tí àwọn lọ́balọ́bọ òní ti bẹ́ẹ̀ láìkì ni ṣùgbọ́n wọ́n láìkì fatuwa àwọn àfá àwọn yìí ní agbègbè pé ni wọn kì í torí bo òṣèlú kan pépè sí pé kí àwọn èèyàn rí vote against àwọn tó jẹ́ kí àwọn lọ́balọ́bọ yẹn láìkì ẹ̀ kán láìkì dìtún bó ti ẹ̀ jẹ́ pé kí ni gbà wọn fatuwa àwọn mí ń bomi o àwọn tó gba fatwa wọn bò mí yìí fatwa ń bá olórí fakàngbọ̀n nípa ọ̀rọ̀ agbára àwọn bá yẹn ò láìkì ẹ̀ ló fi jẹ́ pé tabaníkàwò èwo ló pè wọn jù wọ́n pèsè àwọn àfá tí wọ́n bá wọn fa wàhálà ń kọ̀ọ̀rọ̀ agbára sí àwọn àfá tó ṣe wípé àwọn bá wọn wàhálà ń pa agbára ṣùgbọ́n wọ́n ń lọ síbi táwọn ń lọ nípa páwọn kankan yẹn máa make nǹkan permissible permissible permissible so wọ́n pìfẹ́ yẹn torí pé ó pè wọn ní kága kó mọ́ yẹ ẹ̀mí tàwọn ìyẹn ló pè wọn jù ìyẹn ló pè wọn jù so ló jẹ́ pé ẹni tó jẹ́ an average ìhùwání nì pàtàkì lọ àwọn èyí tí wọ́n bá wá tí wọ́n kì í ṣe lúrọ ọmọ Saudi torí pé àwọn ọmọ Saudi yẹn ni àwọn wọ́n ní lapa pẹ̀lú àwọn àfà tó ń bẹ́nu wọn ẹnu ọ̀rọ̀ agbára yìí òun ni tí wọ́n kọ́pì méjọ́lì

pé Al-Qaradawi 2017 láàrin àwọn àti àwọn àfáà Saudi ló dàrú àwọn ọba kí ló fọ́ àtúnyà ni wọ́n fi dàrú ìtàárín àwọn àtàwọn ọba fi dàrú ó ní ọ̀rọ̀ ìmọ̀ àwọn ọ̀dọ́ against àwọn olórí irú ìtòṣẹlẹ̀ ní Egypt ìtòṣẹlẹ̀ ní Libya ìtòṣẹlẹ̀ ní Syria táwọn ọba yẹn ṣe ń wo tẹ́lì yìí ṣe yìí wọ́n tó kò ní fi àwọn mọ́ wọ́n àti stepop náà náà máa tẹ́ kápẹ́tì fún tẹ́lẹ̀ nígbà tó mú àwọn fátúwá tó ṣe fún pé wọn wọ́n tẹ́ kápẹ́tì kalẹ̀ fún ṣùgbọ́n eléyìí tó máa yàgá nídìí wọn ní wọ́n rí pé àwọn fátúwá tí ò bá mú tó mú wá tẹ́lẹ̀ àwọn afáǹṣe rọ́dù fún náà ṣègùn bá ti ṣe rọ́dù fún ṣe fàfàzánù ṣe rọ́dù fún àmẹ́yẹ àwọn àfáà ni wọ́n ṣe rọ́dù fún lórí music ni lórí kìíní kankan kamara wọn ṣùgbọ́n àwọn àfáà yìí ni tọ́jà àwọn àfáà yìí wọ́n lè jòkó pẹ̀lú ẹ̀ níbi ihun tí ìjọba bá gbé kalẹ̀ torí pé lásìkò ògbà ẹ ní gẹ́ẹ̀sì ìjọba ìjọba rẹ̀ ní àwọn lè kó gbogbo everybody jọ súfì ni kìíní kankan kan wọ́n lè kó gbogbo jọ wọ́n lè kó everything jọ pé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí látara wa kó ṣe àjọ papọ̀ mọ́ wọn ni eléyìí dẹ̀ clear níbi àwọn kan tá a bá wò ṣùgbọ́n òtí o túmọ̀ sí pé àwọn àfa tẹ́lẹ̀ àwọn àfa súnà wọn ń ṣe rọ́dù fún ọmọ ṣe rọ́dù fún nígbà ẹ̀ sọ́tọ́ máa wà ní jòkó kan pẹ̀lú ẹ̀ ní kò ń ṣe pé àwọn ni wọ́n máa má pè jòkó pẹ̀lú ẹ̀ ìjòkó tó involve ìjọba ni ṣòkòrò tí ń tàbí fáyé lè ṣe lórí yẹn ni ìjòkó tíjọba gbé kalẹ̀ ni tó ń jẹ́ pé ṣe àgbọn jòkó pẹ̀lú wọn súnfí ó jòkó pẹ̀lú wọn torí pé àwọn òpin nǹkan tí ó pa gbogbo mùsùlùmí pọ̀ òun àwọn fẹ́ discuss àwọn ọlọ́ba lọ́ba yìí ni wọ́n mú àkídà táwọn afá àwọn gangan píṣì ṣùgbọ́n níbi táwọn lọ so kí la fẹ́ lòmí léyìn pé mọ́nájù yẹn ò jọra wọn ẹni tó gbé ọ̀rọ̀ òṣèlú rù tó ṣe pé n tán pèpè sí gbogbo ìgbà nìyẹn a lè fi wẹ́n tó ṣe pé àkídà gidi lójó òun lógún jù ìyẹn ò túmọ̀ sí wípé kájọ olórí ìlú ara ẹ̀sìn kádàrí ìlú ara ẹ̀sìn náà ni ṣùgbọ́n ta bá ní ká wo ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tápẹ̀júwe anábì ní Abdurrahman na samara láti sani imara يا عبد الرحمن وما سامرة ما تبيري كتنا في الجليل فإنك إن أعطيت عن غير مسألة وعنت عليها وإن أعطيت مسألة وكلت إليها فباشي كوي أعب بريفو نفيا جاء ألا أبونا ألوه فأقول ألو بريفوني ألا أبو ديدا نبي صلى الله عليه وسلم إنكم ستحرسون الإمارة وستكونون دامة يوم القيامة àsìkò ń bọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ojú kòkòrò láti jẹ olórí tó dẹ̀ para jẹ́ nǹkan àbámọ̀ fún yín so kálà ń du ipò agbára yẹn ní anábì sallallahu alaihi wasallam ó ṣe kí ó discourage yẹ ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé kádarí ìlú kò sí nínú ìsìláàmù ó wà ń bẹ so ah, lára ìbéèrè tí wọ́n béèrè lọ ṣe Al-Albani ní mutafarriqat ọdún 35 kálìmọ̀ àwọn nǹkan táwọn báyìí ti ṣe nígbìyànjú síwájú أن يبارك الطيب هل يجوز للسلفيين أن ينضم إلى صفوف الإخوان إلى عمل من خلالهم شطف من تجا السلفي كل جوين يا الإخوان للعمل من خلالهم ذات الشيشاء التي inú wọn ní máa mukhalafati ikhwan fi umurin kathira tó mọ́jẹ́ pé kí ni àwọn ikhwanu ní wọ́n ní àwọn in tí ó bẹ́sìn mú tó pọ̀ yarawnaha daqiqa táwọn fojú kéré àtàkù min al-wajibat tí nǹkan ẹ̀ jẹ́ nǹkan tó jọ́rọ̀ èèyàn ṣé ẹ lọ jọ́ ẹ̀mí wọn pẹ̀lá ní ẹ pé kí ni òun fẹ́ ṣiṣẹ́ nínú wọn láti correct wọn sheik albani na afwan master wa abdul suwal wọ́n ní mi grapu question yẹn ma aljumlati al-akhirati maish pẹ̀lú sentence tó sọ last oníbèrè tó sọ ìpè ya ní alikhwan àwọn ikhwan ni yẹ fa'aluna umuran wọ́n máa ń ṣe àwọn kankan yarawna a daqiqa àwọn máa fojú kéré ya ní masalan halkul lihya lápẹjúwe ìmọ̀ fáwọn gbọ̀n wàtàkùn ní alwajibati àwọn kan lè fojú kéré yẹn nìkan ilé jáwọn nǹkan ọ̀rọ̀ yẹn wàláhùn masalan amsila shabi'a li hadha min bab wọ́n lè láwọn àpèjúwe tó jọrú àwọn eléyìí sheikh albani ní hadha almisal yakfi ọ̀rọ̀ mọ̀ tó mú àyẹ̀ náà tó naam ay asalafi a lè jùzù láwọ àyàn dọ́mọ̀lì amal ẹni ẹni ṣe salafi lè join wọn sheikh albani wà yá àlèkulè ìyáta kó tún wá ṣe Sheikh Albani ṣe kó tó fárúgbọ́n rẹ̀ ẹni ẹni lá kò ní kókó fárúgbọ́n lakin idha ankara al-munkara aw nahwa dhalika ma yastati'u al-amal ẹni ẹni tó bá ń takò wọn lórí àwọn kò ní lè ṣiṣẹ́ pẹ̀lú wọn fal yajuzu lahu an yaskuta min ba'di ad-da'wa wa nahwa dhalika ṣó lè dákẹ́ tó wà láàrin wọn kó mọ́ sọ̀rọ̀ láti ṣe dáwà ni Sheikh Albani ni al-jawab idha kanu yu'tuna hurriyata ad ṣé kàlùbá yóò lè darapọ̀ mọ́ wọn tó wá ṣe pé wọ́n fún un ní freedom àti ṣe dáwà limaya àtẹ́kìdù annahu shar'un wa sunnah fún nǹkan tó ṣe wípé kí ni yóò ṣe dáwà pẹ̀lú tí òun bílíìvù pé òfin ọlọ́run wa ilé ìsúná lélẹ́ wọn ní dìímú lọ́wọ́ wọn ní kọ pépà fún nípé nǹkan báyìí rọ̀rọ̀ sọ èyí tó ń gbà pé súnà ní ṣáàrù ní tó máa fi ilẹ̀ pé kí kó máa ṣe ó lè jọ ìwọ̀n fọwọ́ ẹ̀yà jùzù láwù dálìkà فليجب عليه والله يعني كل جاي لأنه بلا شك وأنا طريقكم في مجني وأنا عارف الإخوان المسلمين في سوريا وأنا مم أو الإخوان المسلمون في سوريا أنه من أقرب الجماعات إلى الدعوة السلفية إيه àwọn jama'a tó fi súnmọ́ dáwà sàlàfíà jùlọ ni àwọn ìkwánu tó ń bẹ ní síríà ni wọ́n annahum laula ma ubtilu ما ابتلوا بالانشغال بالسياسة عن دراسة الكتاب والسنة أنا ní àwọn tí wọ́n bẹ ń sírí àyàn tí ó bá kí ń ṣe wípé àdánwò tó bá wọn níbi ìdíje ara ẹni pẹ̀lú òṣèlú and dirasa ti kitabu wa sunna tí ó jẹ́ kán lè ṣe kí ni kán lè kọ́ alkitabu wa sunna lákàrẹ̀ sí ruhum and yusbihu àwọn oníṣẹ́ Albani rí fẹ́ sí wọ́n ní sí àwọn kìíní wọ́n bí ìṣọ́mùlá àtọ́rù wọ́n rí fẹ́ sí àwọn kìíní bí ìṣọ́mùlá àtọ́rù ìpínlẹ̀ àyí tí wọ́n bá dìbí sálàfí di tiwa ṣùgbọ́n pọ́blẹ́mù tí àwọn ìkọ́ánù Síríà tí wọ́n ní ọ̀nà ni pé kìíní òbtúlù bí ìdókòlù fi síyàsà àdánwò tán ní òun ni pé kìíní wọ́n lọ ní àlè ìṣèlú ìbízi ara ẹni pẹ̀lú ọ̀rọ̀ politics and the rasas kitab wa sunna kò wájú kan ráyè láti lè máa kọ́ alukur'an àti sunna ṣé kàlùbáyé fẹ́ kán bá bízi ara wọn pẹ̀lú eléyìí ni tó ṣe tọrọ politics náà lọ torí bọ̀ ṣé kàlùbáyé ní kí lakana masiruhum an yusbihu salafiyina mislana àwọn náà salafi bíi titiwa fa idha utihat ahadi minna al-fursa لأن يدعو إلى الدعوة السلفية في صفوف الإخوان المسلمين wọ́n tí a bá fún yẹn kan ní opportunity láti pèpè sí dáwà sàlàfíà láàrin àwọn ẹ̀kọ́ mùsùlùmí fàlàárà mi záàlì kẹmọ́ ni ẹn wọ́lẹ̀ mi ò rí nǹkan tó burú mi bal aqulu yajibu alayhi an yagtanima hadhihi al-fursa wọ́n ní màá ní tó jọ́rọ̀ yẹn fún ni pé kó seize opportunity yẹn nìyí ah, lakin sharti sabiq ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ta sọ síwájú o allah yutabi'ahum kó má tẹ̀lé wọn níbi nǹkan tán ti gbádùn wala yunasirahum fima yarawnahu min al-asalib allati tukhalif da'watana kó má ṣe fún wọn kó má fún wọn support níbi àwọn methodology tí wọ́n ń lò torí pé kí ni ó kọ́ aláfà dáwà wa ṣẹlẹ̀ yìí a mọ̀ rí ní 035 ní mutafarriqat ọdí ah, 035 that is uh, audio 35 uh, tó jẹ́ kí ni mutafarriqat Sheikh Al-Albani alayhi rahmatullah àmọ́ rí eléyìí tàmújáde ń bẹ́ kí ló pàtàkì mélé jáde ò ní pé a rí pé Sheikh Al-Albani náà mọ̀ wọ́n wọ́n láwọn tó wọ́n síríà yẹn ni wọ́n bá lọ jẹ́ sálàfí bíi tàwọn ṣùgbọ́n òbútúlù bèlè ìṣèwárí bí sí àṣà àdánwò tó bá wọn òní kan bíi ara wọn pẹ̀lú politics ní àní an dirasati al-kitabi was-sunnah tí ó jẹ́ kan lè kọ́ al-kitab was-sunnah tí ó jẹ́ kan lè kọ́ al-kitab was-sunnah fẹ́lẹ́ ọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah kò ní ilé so tàbá wo láwùjọ wọn bíbá iná ní kí ni wo jọra wọn harry campaign ọ̀rọ̀ politics politics orin tán wọn sọ débi pé ẹlòmínú wọn gan-an ó ń parọ́ mọ́ Sheikh Al-Albani alayhi rahmatullah tó mọ́ ikú position ṣe kalabari clear nípa ìlọ torí bọ pálíámẹ́ǹtì ẹ̀ṣù rẹ̀ lómi nu wọn tó ṣe pé yóò mọ̀ parọ́ mọ́ ṣe kalabari alayhi rahmatullah ṣe kalabari alayhi rahmatullah lára nǹkan tó sọ nípa àwọn alifon muslimun ní ọdún 699 ìsìlátù lóòdà wà núrù ọdún 699 ìsìlátù wà núrù wọ́n ní uh, wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ síwájú wọ́n ní ala kulli hal uh, nahnu nasma bi sururiyyin àwọn gbọ́ kan pa àwọn kan ní sururiyyun wala na'rifu anhum shay'an aman ka kan pa wọn fal hunaka shay'un mastur wọ́n ní ṣe nìkan mẹ́lá pẹ̀lẹ́ hátànà dúrósá tó bá tààlì sọ́dì rẹ̀ pọ̀nù jí mọ́ àánúhù táàfì lè fèsì fún ya annal khilafa lè an fi sọ̀rí aláṣájì máa la'asaf torí pé kí ni difference of opinion àìgbọ́ra ẹni ní Saudi nísìn àti sọ́n rí fẹ́ sáwọn nǹkan tó ń lọ láàrin Salman awla fafa awali sheikh rabi anko so ipe nǹkan yẹn ti lágbára gan nísìn wa aksha ni yakuna خالف على الأقل بعضه خلافا لفظية أما إذا كان هناك من يقول يمكن الجمع بين السلفية والإخوانية إبتان لوجي وني أما إذا كان هناك من يقول wọ́n wá ṣe pé ó ń bẹ ẹni tó ń sọ wípé yúnkì jẹ́mú bí i sàlàfíà ti wọlé فهذا كالجمع بين الصواب والخطأ وني لي بتافكو أتسو وني انتو كوريك أتنتو مستيك إن لم أقل بين الهدى والضلال tí bá sọ wípé afẹ́sọ ànù àti ìmọ̀nà afẹ́sọ méjèèjì papọ̀. falmana ju sọ́láfí léṣẹ́lá ubadi yìí wọ́n ní ìlànà sọ́láfí kò ní alternative wàlá yìí kí ní olè ṣe àánú bákan náà a lè ṣe kí ni a lè pàrọ̀ rẹ̀ lè ṣẹ́yìn akar pẹ̀lú nǹkan ní aw an yadkhula fi ma alayhi ba'd al-ahzab al-ukhra aw an yudkhala fihi ma alayhi ba'd al-ahzab al-ukhra àti ká sọ pé afẹ́ tí bọ̀ afẹ́ tí bọ̀ èyí tí àwọn àwọn parties tí wọ́n ń bẹ lórí muslimin gẹ́gẹ́ bí àwọn alukwan musulmi fana akul bimithli adil munasaba wọ́n ni mo ń sọ nírú ayé yìí kẹtìrán akul iná man ajidáwà ikwan musulmi ipe manájú àwọn alukwan musulmi dáwà àwọn takumu ala kalmatain isnatain orí nǹkan méjì péré náà ló dólé lórí ma fahimtu tí ma ní ogun tí mo gbọ́yọ́ ìtẹ̀jìríbà ti pẹ̀lú long experience tí mo ti ní wáyé akátil tó mọ̀ sàkè òun náà ni pé kí ni ẹkọ́ àwọn èèyàn jọ ẹwà kọ wọn katil jẹ́mì ináàs tó mọ̀ sàkè òkọ́ àwọn èèyàn jọ kẹwà kọ wọn amma da'watuna fa hiya da'watu rasuli alayhi salam da'wa titiwa onani dawo jishi olonwa ba alayhi salam wa hiya saqif òun ni kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó mẹ́ka tì ní àwọn tó bá ń kọ́ ẹ̀ máa kó wọn jọ sẹ́kìf kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ alil ud'u thumma ijma'in nas thumma ijma'in nas kọ́ wọn lẹ́kọ̀ọ́ lẹ́yìn kó wá kọ́ àwọn jọ àwọn tó bá kẹ́ lẹ́kọ̀ọ́ ẹni ó máa kó jọ aláàbí dáwà ti sọ àlẹ́ ha tó máa kó wọn lórí kíni dáwà كل العافية الدائي أما أن, نج... أما أن نجمع الناس على وجري ومجرم ثم كلام قوي يجو على وداهم وضلالهم إيتو كما هو إيجو منا كما هو فنكوهم وجو ثم نحاول أن نثقفهم وأن نميز لهم الهدى من الضلال فهذا أولا خلاف ما ابتدى به رسول الله صلى الله عليه وسلم لي كما شيء من الجود láti fẹ́ sọpá fẹ́ kọ́ wọn ní wọ́n ní eléyìí ó yàtọ̀ sí nǹkan tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi bẹ̀rẹ̀ wasani na ada amurun la wọ́n ní ẹlẹ́ẹ̀kejì irú nǹkan wáyìí kò léso lẹ́yìn náà حتى بعض إخواننا الذين كانوا معنا للمنهج السلفي وني كنا أرى وما ياميت شيء وجنب بطلوا للمنهج السلفي لما اشتغل بتكتيل الناس وتجميعهم نصوا دعوتهم ìgbà tó di pọ́nà bẹ̀rẹ̀ sí ní bízi ara wọn pẹ̀lú páàkà ń kọ́wọ̀n èèyàn jọ kọ́wọ̀n èèyàn jọ wọ́n padà gbàgbé dáwà wọn wàfọ́látà zimamu amiri ní bẹ́yìn àdí àìdíhìn ó di pé wọn ní kọ́ntró asọ́bọ̀ mọ́ asọ́bọ̀ ìkwánà mùsùlùmí in tó ṣẹlẹ̀ sáwọn ìkwánà mùsùlùmí náà wá ṣẹlẹ̀ sáwọn náà àyẹ́tù mọ́bà aléhùn náà kọ́rùn-ún ní zaman wọ́n ní nǹkan bí 100 years ló ti ń lọ lórí wọn nísìn wọ́n ń la àkọ́mú dáúlátán wọ́n la hakọ̀kù kẹ́lmọ̀ta wọ́n rí ìlú establish kan ní ìlú yóò ìlú ìkwánu ni ó fẹ́ sí torí pé irú Jamal Abdel Nasir ní ṣàrà wọn ìgbà tó délẹ̀ ó ṣe kìí ó kíkì wọn dànù bẹ́ẹ̀ náà ni Bashir ní òun náà padà fẹ́ yẹra fún wọn ní kó tó lè kó padà kó tó lè pé lẹ́yìn fọ́dún gbọ́rọ̀ tó fi ṣe kìnínì torí pé kò sọ ní sáfẹ́ pàṣẹ ẹgbẹ́ fún ìyẹn ló fà táwọn ará Egypt tí wọ́n fi ṣe demonstration against Mursi torí pé wọ́n rí pé Mursi ń gbàṣẹ lọ́dún ẹgbẹ́ ni láti lè húlùlù ló fi jẹ́ pé tàbá lọ wo protest yẹn ni ó tún wà lájà àwújà ju kí ni ju protest tí wọ́n ṣe against Mubarak lọ so Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní àwọn tọ́láfí táwọn náà lọ bízi ara pẹ̀lú mọ̀ pàwọn èèyàn jọ nasu da'wata wa fala tazimamu al-amri min bayni aydihim wa asabu ma asaba ikhwan muslimin haythu madu alayhim nahwu qarni min az-zaman wa hum la aqamu dawla wala haqqaqu kalmata ahadi ru'usihim wọ́n ní ọ̀rọ̀ tí kan náà àwọn olórí wọn onáàni asanulodébi tó jẹ́ almurshidu sani tó ń sọ fún wọn pé kí ni aqimu dawlata al-islami fi qulubikum tukum lakum fi ardikum ẹ establish islamic government sí ọkàn yín ọlọ́wọ́ bó bá yín establish lórí ilẹ̀ falahum aqamu dawlata al-islam fi qulubihim ṣíkọ̀ albárin pé wọ́n rí islamic government yóò wọ́n rí establish inú ọkàn wọn ولهم أقاموا دولة الإسلام في أرضهم بين وري إسلامي دفع بيش سوري السبب كيلو كفا كيلو فا من أحدث في أمرنا هذا ما ليس من فهو رد انتو بردالن بيروا انتو شاري رد ولذلك لي فعاقبة من يخالف السنة أن يزداد ضلالا أتي تاني تو أنت أقو سنة ونكي أنو لكم لكم wọ́n yẹ́ zaba sáàbùhù sudan àwọn wàhálà tó ṣe yóò kan wéètì ìdálìkà náà nà kúl wọ́n nítorí lè yàwó ń sọ pé kúlù arakat gbogbo àwọn movement òkúlù dáhàwátì kọ̀ọ̀yìmọ̀ tìlẹ̀hóm alẹ́lárùdìl islamiyya àti gbogbo àwọn ìpèpè tó ń bẹ lórí ilẹ̀ islam lónìí ana wa abiru ana bi ta'biri nizami askari makana tarawih wani àwọn á lo military tap òun náà ni pé makana karawe àti ṣégbà tó lórí orí àwọn ọmọ ogun bá sọ pé kí ni ẹdúró sójú kan ẹ máa múùvù ẹdúró sójú kan ẹ máa múùvù so tó túmọ̀ sí pé wọn ní lọ síwájú wọn ní lọ sẹ́yìn makana karawe so yataharrakun hum yataharrakun wọ́n máa ṣe haraka wa yanshutun wọ́n máa ṣe activism wa yafalun wa yafalun lakin fi makanihim látàkàbẹ̀mùn àti sàwọn ọmọ ogun wọn ní lọ síwájú fẹ́rẹ́pẹ́ tó lórí wọn ní ká máa ṣe onípe ẹgbẹ́ lójú kan ẹ̀rẹ̀mọ́ múùn so bẹ́ẹ̀ ni àwọn alìkwan muslimun àtàwọn yòókù wọn بينما دعوة الصلاة الصالح الحمد لله قد غيرت العالم الإسلام كله dáwà àwọn sálàfù sọ́lì ó chẹ́njì àgbáyé islam gbogbo ẹ̀ hátà bọ́rù àwòlá ilẹ̀ dínà yòsùrù náà làǹtí hajj rẹ̀ mẹ́nẹ̀jì sálàf asọ́lì fọ̀fọ̀ sọ́lì hat àkídà tẹ̀tẹ̀rì mínú sọ́bì dáwà sálàfíà fa عرفوا ما يجب لله عز وجل من الصفات بعد أن كانوا جاهلين وعرفوا السنة الصحيحة من الضعيف بعد أن كانوا يدعون إلى السنة على صحافها ولا ما فيها من ضعف لا يصح نسبته إلى النبي sallallahu alaihi wasallam wa haka da so tabawon kan shi kalalbani a rahmatullah tí wọ́n sọ láyé yìí so mọ́nà jù wáyà tó sí títí wọn àwọn tó ń tẹ́ láti dà wá pọ̀ wọ́n tẹ́ láti dà nǹkan tó ṣe pé kò lè lọ pọ̀ ni òye tó ṣe láàánú pé àmọye ọ̀dọ́ àmọye àwọn ikú náà ti fọ́ọ̀lù fún tó ṣe kí wọ́n jọ ń ṣe dáwà papọ̀ nísìnyí ó di pé náà bẹ̀rẹ̀ sí compromise àwọn nǹkan tó ṣe pé wọ́n ṣe kí ni kan ti takò tẹ́lẹ̀ oníṣẹ́ Albani sọ fáwọn sàláfì kan náà ọ̀pọ̀lọpọ̀ nígbà tán lọ tí ó ríbọ síyásá ní ó di pé àwọn náà wọ́n change so ẹni tó sọ fún ọ̀fẹ́ bá wọn ṣe òun ẹgbẹ́ ṣe pé yóò dúró lórí tó dúró lórí in tó sọ náà ni ó mọ́ sọ ṣùgbọ́n yẹn ṣòro ṣékọ̀rọ̀ bí afọ́lọ́wọ́láwọ́ dáadáa wọ́n láwọn lọ torí bọ̀ wọ́n láàrin pẹ̀lá ní ẹ̀kọ́ ẹ̀fẹ́ tún ṣe tí wọ́n rí wọn tún ṣe ní wọ́n rí wọn tún wọ́n rí hátà wọn ti sílẹ̀ àti kàlùbá ní sọ ní wọn rọrọ mọ́ náà wọn change àkídà wọn ni wọ́n change àkídà ni wọ́n rí change ṣùgbọ́n mọ́ náà jù wọn ní nítorí ti di bárakú fún wọn àṣekàlùbá tí wọ́n dé jọ́dá ni ah, wọ́n ti ẹ̀ blọ́ọ̀kù wọn bẹ̀yẹn ọkọ́kọ́ aláwọ̀ akẹ́jẹ́ lẹ́kṣọ́ bọ̀ létà òdìgbò wọn blọọkù wọn torí wọ́n rí pé ìkẹta ń sọ takùn táwọn bẹ̀ lórí ẹ̀ délẹ́bù pé kí ni wọ́n wọ́ọ̀nù àwọn èèyàn ọgbọ́n ọ̀bọ̀rọ̀ lẹ́lọ́kṣọ́ ṣe pẹ̀lú alẹ́ rahmatul contrary tó tó wọ́n ṣẹlẹ̀ ní syria ni so reason táwọn ò lè fi fọ́ọ̀lù fúru àwọn nǹkan báyìí ò nìyí so ìtoríbọ̀ òṣèlú ní potensi bí àwọn ṣe gbé wí eléyìí yóò jẹ́ kíyàn dìbẹ́tì kúrò bí tó jẹ́ níjọta àwọn mùsùlùmí ń bẹnu politics náà ìgbàtà sanbá ná contest kò ṣe pàwọn ọ̀rọ̀ tó wà mú ìlú wọn ṣe mùsùlùmí mùsùlùmí pọ̀ náà tó ń bẹ nínú Egypt ṣùgbọ́n orúkọ táwọn fi contest náà ni pé kí ni torí ẹ̀sìn ìlú tí ìkọ́ ànúbá ti ń rú nísìnyẹn lọ wo ẹ̀sìn tán fi ń rin ẹ̀ńbẹ̀lì àwọn náà padà lọ darapọ̀ mọ́ àwọn tán bá ń bẹ̀ yìí so ló jẹ́ pé nǹkan yìí nìyí tó pàtàkì tó yẹ kí agbóye ni ní ìparí Sheikh Al-Albani alayhi rahmatullah tí ó ń bẹ nínú kí ẹlẹ́ẹ̀kejì 284 ليبريبري وني على المشاركة في البرلمانات كفر أكبر يخرج كل من شارك في هذا البرلمان وني باسبيتي نو بارلمان شي كفر أكبر فاش بو بين دو لو باسبيتي ندني يخرج مسلم شكر الباني لا وليبي هذا يفهم جوابه مما سبق wọ́n ní èsì question tó bèèrè yìí àmọ́ gbọ́yé níbi ìta ti sẹ́yìn المشاركة عمل يجب أن يقترن به يدل على أنهم يستحلون هذا العمل بقلب فهو ذنب ومعصية ẹ̀dọ́ lọ participate ní iṣẹ́ kan ni tó ṣe pé iṣẹ́ yẹn ó mọ́ nǹkan tí a fi lè sọ pé wọ́n ń pè ní aláàlì ìtànlọ́ṣe yẹn iṣẹ́ tán lọ ṣe ń bẹ̀ yẹn participation wọn yẹn agbọ̀rọ̀ rí nǹkan tí ó jẹ́ kí a mọ̀ pé wọ́n justify nǹkan yẹn pé aláàlì ni wọ́n ní fọwọ́ zambun wọ́n máa fi ya ẹ̀ṣẹ̀ ni ọkọ̀ jẹ́ kúrú kẹbíra ó lè jẹ́ ṣe ńlá wọ́n àkúlù wọ́n àrìmọ̀ àkúlù wọ́n ní mò ń sọ títí mo dẹ̀ ń sọ nǹkan tí mo mí nìyí kọ̀díẹ̀kúrù kẹbíra kí ẹ̀rọ pàṣẹ́tì ń bẹ́ yìí nínú pálíámẹ́ǹtì ó lè jẹ́ṣẹ̀ ńláńlá lè á nàbà àbọ̀ lẹ́rí na yùṣàríkú na torí pé àwọn mínú àwọn tán فلا يكونون قاصدين معصية الله عز وجل على كل حال wọ́n ní wọn ọ̀dẹ̀ nígbà lérò nígbàtà lọ yẹ fún àfẹ́ lọ́ṣẹ́ lọ́n ṣùgbọ́n ìmọ̀ kan wọn yóò jẹ́ kan sọnù ala kulli hal ṣíkà alwari bó tilẹ̀ ukò jẹ́ ni almusharaka fil barlamani kíyà participate in parliament náà nà kúlù awwalan wọ́n ní àwọn sọ lákọ̀ọ́kọ́ innahu la yajuzu kò tọ́ islamiyan nínú islam kálọ̀ pàṣẹ́tù ní parliament wọ́n ní àwọn sọ pé kíni nahnu naqul awwalan àwọn sọ wípé innahu la yajuzu islamiyan kò tọ́ islamically لأنه يعتبر من أوضع الموالاة للحكم بغير ما أنزل الله eléyìí yóò máa jẹ́ ní tó fi clear jù lórí wípé èèyàn ṣe allegiance fún ìṣe ìdájọ́ ìṣòfin pẹ̀lú tó yàtọ̀ sí tí ọlọ́run wa subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ هذا عمل هذا كما قال كما قوله تعالى ومن يتولهم فإنه منهم wọ́n ní ọlọ́run wa subhanahu wa ta'ala sọ ike tó bá lè mọ́ ní ọ̀rẹ́ ayò ومن يتولهم منكم فإنه منهم ẹni tó bá mọ́ láwọ́rẹ́ ayò nínú yí ara wọn lòun náà فهذا تولي wọ́n tàwà lítọ́lọ́wọ́ bá ń sọ bí àwọ̀ kú fún mi latin ìyẹ́kùrù jù bí an islam kú fún mi lálọ́lọ́wọ́ bá ń sọ mí báyìí ti rí pé yóò mẹ́ni yẹ kúrò ní islam falmusharaka tó fi barlamanat kéyà pàtẹ́tì ní parliament aṣaka náà máa fi kẹbíra wọ́n ní kásọ pé tó bá ti pàṣẹ́tù nù pálíámẹ́ǹtì yẹn ó ti di kèfèrí ló ṣe kó gbé e kúrò nù ìsìláàmù illa idha badara min ahadihim ma yadullu ala annahu yastahillu al-kufra bi ghayri ma anzala bá ṣe pé tó bá fi lè jáde lẹ́nu ẹnu èèyàn tó ń ṣe pè ní aláàlì ipa lè máa fi òfin tí ó yàtọ̀ sí òfin ọlọ́run ọba a lè máa fi dájọ́ ó ń ṣe lẹ́tọ̀ bí kọ́lbì yìí pẹ̀lú ọkàn rẹ̀ fọwọ́ káfírún alkufra akbara irú èèyàn bẹ́ẹ̀ kèfèrí ni o kèfèrí tó ṣe pé kí ni ó tóbi àti sẹ́ni ẹ ti jáde kúrò ní Islam kama awdahna zalika fi jalsatin sabiqa gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé léyìí níbi ìjòkó tí ó ti gbàwájú alẹ́lẹ́ yà mọ̀rí níbi mutafarriqat Sheikh al-Albani al-qismu thani al-sharih 284 àrílẹ̀ àti káyí tó pọ̀ gan ilẹ̀ ọ̀rọ̀ Sheikh al-Albani àrí pé bàbá yìí wọ́n ń sọ wípé kò tọ́ máa síyà ni kẹbíra ni kí a lọ kìí kó lọ jẹ́ ìpàlẹ́mù position wọn là ń sọ ẹ̀kọ́ wọn àmọ́ sọ pé Sheikh al-Albani sọ parí lọ́jọ́ ìyìn ni ní tí ṣẹ́kà lọ́wọ́ ní sọ orí tó kẹni tó wá ṣe oríkun tó lọ ní inú àwọn ìsàmì yìí ẹ̀yìn yókù ẹ̀yìn ẹ̀dìbò fún òun ló lọ súnmọ́ iná ṣùgbọ́n kẹ́ẹ̀dìbò fún ni ó bẹ́ta kẹsẹ̀pẹ́ tó jẹ́ Almani àbí liberali kan ní wà wọ ibẹ̀ ní kí la fẹ́ ìtorígbọ òṣèlú wọ́n discourage ẹ̀ gidigidi contrary to ìrọ́tàwọ̀ mi pàmọ́ wọn bí bàyí ni tí wọ́n kankan tó wù wọ́n níbi ọ̀rọ̀ wọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàrànwọ́ so ní ṣókí manage wa yàtọ̀ àdẹ̀rọ̀ náà ta lè fi compromise àfi táwọn máa ṣe ń tẹ́ ń ṣe àwọn òdẹ̀ fẹ́ ṣe ń tẹ́ ṣe yìí bẹ́ẹ̀ ni manage ṣe yàtọ̀ bó ṣe yàtọ̀ káàkiri àgbáyé nìyẹn كما هو هو سكدني وشجاء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته